mọ́dúpẹ́ onítìrí Abiola. èmi ọmọ lúkà ń sọ eléyìí dájúdájú mo dẹ̀ ń sọ kí gbogbo àgbáyé gbọ́ lè ní pé ẹ ràn ìrìn àjò yorùbá nation lọ́wọ́ ẹ ràn ìrìn àjò yorùbá nation lọ́wọ́ màmá bóyá lóòótọ́ lẹ tiẹ̀ gbóòótọ́ dání ṣùgbọ́n ọlọ́run ọba àdúrà kan wà tó ṣe kókó tí ìran Yorùbá máa ń gbà wọ́n ní kó rí inú wa kó má bà tòde wa jẹ́. èèyàn ò lè ní agbára ní agbára kó o tó Ọlọ́run èèyàn ò lè tóbi tóbi kó fira ẹ̀ wé Ọlọ́run Ọlọ́run bó ṣe tó bó ṣe wà powerful tó bó ṣe tó tẹ àti ẹ̀yìn tá a lè júwe bó ṣe tóbi tó. Bito wọ́n ló máa ń dáríji ènìyàn lórí tá a bá máa sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ ẹ máa sọ pé ẹ̀mí mímọ́ ló bá yín sọ̀rọ̀ èmi ò tí ì understand irú ẹ̀mí mímọ́ tó ń bá ẹ̀yin sọ̀rọ̀ tó bá jẹ́ ẹ̀mí mímọ́ tó wà nínú bíbélì tí a kà nípa ẹ̀ olùtùnú ni wọ́n pè é kò ní kórìíra kò dẹ̀ ní jà kò ní bínú màmá èmi ò mọ̀ mi ò lè sọ precisely bóyá lóòótọ́ lẹ wá ṣiṣẹ́ yorùbá nation or not ṣùgbọ́n tèmi sọ ni wípé iṣẹ́ tẹ́ lẹ́ ń ṣe kò ràn ìran ìjọ yorùbá lọ́wọ́ kò ràn ìrìn àjò wa lọ́wọ́ rárá màmá. listen ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ mi mo ti sọ i am not ready for message or for comment ẹni tó bá wọ anybody ẹ kọ listen to me tí èmi ni ìyá onítìrí pé inú mi dẹ̀ dùn pé ó sọ fún ọ̀pọ̀lọpọ̀ nínú yín mi ò regret ṣùgbọ́n nígbà míì tí n bá ronú lọ́bẹ̀ omijé a máa jábọ́ lójú mi ìyá pè mí ó lọ́mọ lúkà ó ní mo fẹ́ràn bó ṣe ń sọ̀rọ̀ àbúrò wọn kan ló kọ̀nẹ́tì mi pẹ̀lú wọn o inú mi dẹ̀ dùn mo wẹ́kọ̀ màmá mo ní à ah, màmá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ yìí o bàbá akíntóyè lèmi á introduce yín sí. Si ẹ bá bàbá ṣiṣẹ́ papọ̀ màmá ẹ̀mí mímọ́ yẹn kò sọ fún yín gbà yẹn pé kẹ́ má lọ́dọ̀ bàbá kí tó yẹ o màmá ẹ lọ bóyá ó ní àwọn information kan tàbí méjì tẹ́ fẹ́ gbà nobody knows but mo fẹ́ sọ fún yín lónìí after some activities tẹ́ ti ṣe tí èmi ò mọ̀ tí mo bá ti introduce àwọn tí mo introduce èmi ń yọ break tèmi mo ń kúrò ń bẹ̀ nìyẹn mi ò ń kimú sí mi ò ń prognose kò kàn mí mọ́ mo ti mú yín mọ́ra ẹ̀ máa bá tiẹ̀ ti yín lọ ẹ jẹ́ kí mi má messenger ni mi ẹ̀ máa rán mi ń lọ ẹ listen kẹ gbọ́ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ blame mi ẹ̀ blame mi àmì ah, ò expect kí gbogbo wa ronú bákan náà mi expect ká kọrí síbi kan náà no ojú tí oníkálukú fi máa wo ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ petition dé tẹ́ ẹ bá mọ̀ màmá ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ò bá mọ̀ mo fẹ́ sọ reality kan fún yín lẹ́ni kó tó di pé màmá bẹ̀rẹ̀ petition mo fi gbogbo ohun tí mo máa jẹ́ ní ayé mo fi búra fún yín tí mo bá parọ́ yín tí mo fẹ́ sọ fún tí mo bá parọ́ ẹ̀ kí ṣẹ̀dá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kó fìyà jẹ mí. bàbá Akíntóyè fúnra ra wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pinnu bó ṣe fẹ́ ṣe petition kó tó di pé màmá Onítìrí dé ẹni tí wọ́n pè ìgbà tó béèrè lọ́wọ́ gan ọmọ olúkà ta ló lè ṣe petition ìta ló lè bá wa ṣe ẹni tí mo dárúkọ fún wọn ó wà ní Dubai ó wà láyé ó wà láàyè lénìí mo dẹ̀ recommend ẹ mo lẹ́ni ilé ṣe petition yẹn sà ẹ jẹ́ kó bá wa ṣe and this very person ó dẹ̀ dìde ó ń bá iṣẹ́ yẹn lọ but mi ò mọ reason tí ò jẹ́ kí iṣẹ́ yẹn tètè jáde bàbá ti ń sọ but àwa èèyàn á tètè fúnra sí torí pé kí ni tiwa ò kí kúkú ń jọ wá lójú ńgbà míì but nígbà tí mo introduce wọn sí bàbá tí mo introduce màmá sí bàbá màmá wa sọ pé àwọn fẹ́ ṣe petition and immediately bàbá stop petition tó ní kí eh, Lamid kó ṣe bàbá stop wẹ̀ pé ẹ jẹ́ ká support eléyìí tí ọmọ mi mo dúpẹ́ tó gbé wáyé and we all supported you mama. a support yín gbogbo wa la mọ bọ́rọ̀ petition ṣe lọ a nílò àti máa fẹ̀dí ara wa a ṣe kò sí kankan nínú Yorùbá world media tí ò promote petition yẹn àwa mọ inú oko tá a lọ tá a lọ ń pariwo fún yàn amòye ọjà tá a wọ̀ tẹ́ ẹ bá sọ pé rọ́ọ̀lá pa wẹ́ ó kù mí ó kù ọlọ́run lẹ́yìn tá a ṣetán ẹ̀yin ọmọ yorùbá immediately tá a parí petition yẹn nìyá onítìrí stop àti gbé kọ́ mi èmi ọmọ lúkà mo sọ tèmi ni o immediately nìyá stop àti gbé kọ́ mi tí ò gbé kọ́ mi mọ́ mo fẹ́ kẹ́ ẹ listen mi ò ní tu désàlẹ̀ àwọn àṣírí kan wà mi ò ní sọ torí pé àwọn nǹkan tó ti bá mi sọ kì í ṣe pé àti sọ ló ń bà mí lẹ́rù ṣùgbọ́n mò ń ro damages tó lè cause fún ìrìnàjò yìí torí mo sì gbàgbọ́ nínú ẹ̀ inú mi kàn ń bàjẹ́ ni tí mo bá sọ pé ó sún mi ó tọ́ ni ọmọdé ni mí kí lọ́jọ́ orí mi to cut the whole story short mama stop àti gbé call mi immediately after petition kò dàbí mi nínú torí gbà tí màmá dé ó láwọn kan tí mo introduce wọn sí àwọn ìyá mi kan tí mo pè ní ìyá tí mo fi ṣe ìyá ó tún ní ó ní gúrùpù tó jẹ́ mo introduce màmá mo mú màmá lọ bá wọn inú mi dẹ̀ dùn láti tí mi ò bá ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú wọn mi ò ní mú ìyá dọ̀dọ̀ wọn to cut the whole story short not ǹjẹ́ ti ẹ jẹ́ kí n rọra máa mú nípele fún yín o mo ti sọ àwọn míì wà tó yẹ kí n sọ mi ní sọ. màmá gbogbo àlàyé tí mò ń ṣe yìí mi ò sọ torí pé bóyá o ní ntẹ́ ẹ bá wá tàbí o ní ntẹ́ ẹ fẹ́ wá sí rárá mò ń sọ eléyìí wípé àdúrà Yorùbá tó sọ wípé Ọlọ́run má jẹ́ kó rí inú wa kó bà tòde wa jẹ́ àdúrà tó yẹ kí gbogbo èèyàn máa gbà ni ó wá di ọjọ́ kan gbà tí wàhálà yìí lágbára tó ní ogun mo mọ̀ nípa ẹ̀ òtítọ́ ni ẹ̀ kì í pe bàbá direct mo mọ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá màmá ò pe bàbá direct òtítọ́ ni ó lẹ́ni tí màmá máa ń pe bàbá true ẹ̀. ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ oh God bó ṣe ń ṣiṣẹ́ yẹn lọ màmá náà stop àti bá bàbá sọ̀rọ̀ like joke like joke ó wá ń di wàhálà ó di wàhálà ó di wàhálà. ọjọ́ kan mo wá pè mo wá pè mi ò rí màmá bá sọ̀rọ̀ ìyá ò gbé kọ́ mi mo wá send the message sí ìkan nínú àwọn màmá tí mo mú màmá mọ̀ ẹ máa gbàlàyé mi ìkan nínú àwọn màmá wa wọ̀nyẹn mo dẹ̀ sí sọ ẹ́dà wọn wò mí wọn wò mí dọ̀la mi ò ní ìkùnsínú sí wọn mi ò dẹ̀ bá wọn jà ọmọ ní tí mo fẹ́ bá màmá sọ. to cut the whole story short wọ́n wá connect màmá wọ́n pè ya wọ́n wá gbé mi wọlé inú mi dùn mo pariwo hallelujah pé èé mọ́mì èmi náà èé eh, kinní kan mo kí wọn mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ mo wá bẹ màmá ìyá mi ọgbọ́n lèèyàn fi ń ja ìjà òmìnira yìí ẹ fọgbọ́n ṣe é ẹ torí tí ọlọ́run ẹrù ń tẹ́ ẹ gbé kalẹ̀ ẹ má jẹ́ kí aáwọ̀ kó ṣẹlẹ̀ ẹ bá bàbá sọ̀rọ̀ ẹ pé bàbá yín ẹ pé bàbá bàbá yín náà ni wọ́n ẹ lè fọjọ́ orí yín wé ti bàbá ìyáde láyé ní kò sí ní tó jọ ó láwọn ò lè bá bàbá sọ̀rọ̀ mo fẹ́ sọ ìdí ẹ̀yin ẹ̀kọ́ rí tí tẹ̀yìn mi bá fẹ́ sọ ẹ̀yin ọ̀dọ̀ màmá ló yẹ kí n wà mo ti sọ láti bẹ̀rẹ̀ tí Bánjí Akíntóyè tó bá kù díẹ̀ máa sọ fún pé máa fún jẹ ní tiẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ni máa fún ní tiẹ̀ lẹ́ni kò sí ẹni tí mo pledge ẹni loyalty fún ní yorùbá nation ìtọ́ dùn mí tí mo fi sọ̀rọ̀ ni wípé níbi tó wá bàjẹ́ dé yìí onítìrí ló jẹ́ kó bàjẹ́ débẹ̀ pẹ̀lú ìwà tó gbé dání ó wá dé lẹ́bù kan mo sọ mo ní màmá tí ọlọ́run bá ń jà fún yàn ṣó yẹ kí èèyàn gbogbo tí mo sọ ẹ jẹ́ kí ìyàwó fídíò mi kó sọ fún mi pé irọ́ ló pa Ọmọlúkà kájọ fi gbogbo ń dání láyé àti ọ̀run àti ẹ̀mí mímọ́ tìyà pa tó máa sọ pé ó gbàgbọ́ inú ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ká fi búra níwájú ọlọ́run mo ní màmá tí ọlọ́run bá ń jà fún yàn èèyàn ò nílò àti sọ fọlọ́run pé òun lè dá ìjàjà rárá when God is fighting your battle fi ilẹ̀ fọlọ́run jẹ́ kó jà á jà kọjá bó ṣe lérò ọlọ́run dẹ̀ ti wá jà fún yín o ọlọ́run dẹ̀ ti gbọ́ àdúrà yín o màmá ẹ wo bọ́mọ Yorùbá ṣe fẹ́ yín kílẹ̀ tún wá àṣírí ẹ bá sọ fún bàbá rárá ẹ di àṣírí yín mú ìtọ́mọ yorùbá ìdí bàbá sọ ni pé ọmọ mi mo dúpẹ́ ò pè mí ẹ̀yin náà ẹ pè bàbá kí àlàáfíà ṣàjọba tí bàbá bá béèrè pé kí lẹ mú dání ibo lẹ bá ṣẹ́ dé ẹ sọ fún bàbá pé kán ní sùúrù pé àkókò ò tí tó tó bá tàkókò ẹ máa sọ fún wọn. ẹ̀yin ọmọ yorùbá bóyá màmá bá nǹkan mi wá tàbí kò bá wá kò kan èmi o ìdúró mi ni wípé tí mo bá rí ẹni tó bá sọ pé òun ṣetán fún ìran yorùbá èmi máa mo máa mo máa ń ṣí apá ṣí gbogbo ara fún mi. ọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń lọ yìí mi ò bá yàjà o ìṣẹ̀dá ẹ̀ ó rí mi o ó dẹ̀ rí inú mi ó rọ́pọ̀ mi mi ò bínú mi ò dẹ̀ jà ṣùgbọ́n àwọn nǹkan kan wá go on gbogbo àkókò tí mo sọ èmi ò sí lára àwọn tó gbé ìyàwó sórí ètò àwọn Yorùbá world media bóyá náà rí nínú wọn tí ò gbé ìyàwó wọn gba màmá náà ní tìfẹ́tìfẹ́ ìgbà tó wá di àkókò kan tó wá di pé ìyá ò bá kankan nù wọn sọ̀rọ̀ mọ́ màmá ló mọ reason èmi ò tiẹ̀ bínú sí yẹn torí ara la mọ̀ a ò mọnú. a wà lára nǹkan tí a ṣe bínú tá a ṣe kúrò nínú Yorùbá world media but àwọn tí òye ò bá yé wọn nítorí pé wọn ò fún wa nípò la ṣe bínú kúrò. èmi Ọmọlúkà o mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi mo fi ṣe ẹ̀rí fún yín a kàn fi ọ̀rọ̀ pé yá bó ṣe gbé ẹgbẹ́ Yorùbá world media kalẹ̀ kò ṣẹ̀yìn míì yorùbá world media ẹ lọ bèrè àwa mẹ́ta la create ẹ̀ èmi bàbá àròpọ̀ ire àtọ́láyọmí Koiki àwa la bẹ̀rẹ̀ yorùbá world media tẹ̀rí yẹn lẹ́nìí èmi àti bàbá àròpọ̀ ló ń sọ̀rọ̀ táwa gbé ọláyọmí Koiki wọlé sínú ẹ̀ táwa mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jọ sọ̀rọ̀ tó bí yorùbá world media tẹ̀ ń wọlé ni mi ò mọ nǹkan tá a fi bẹ̀ yá ìyá ní kò lè jọ ó láfi tóun bá ṣe declaration tán pé tóun bá ti ṣe declaration ìgbà yẹn lòun ṣe é lè pe bàbá táwọn ṣe é lè sọ̀rọ̀ màmá èmi tí mò ń sọ pé mò ń bínú sí yín mo mọ ìdí ó lè sọ pé tí ó bá wọ ọmọ ló dá yín o màmá o ṣùgbọ́n mò ń jẹ́ kí ẹ understand pé ìwà tẹ́ ẹ wù ìwà tó burú ju tí èṣù lọ ni ẹ jẹ ní ẹni tó yẹ kó jẹ olórí kó ṣe olórí tí ènìyàn bá ṣe àṣemáṣe òyìnbó a máa sọ òwe kan wá ní temper justice with mercy temper justice with mercy that means ló ti wù ké èèyàn ṣètò ẹ gbìyànjú láti rí i wípé ẹ fi ẹ̀mí ẹ̀mí human human feeling àbí kí n bu humanity ẹ fi ṣe ìdájọ́ fún irú ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè ṣẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ kẹfì takú pé láyé àti láìláì ó bọ́ lóṣèlú ṣe màmá sẹ́yìn òṣò lóṣèlú ẹ̀yin òṣò lóṣèlú màmá Akíntóyè olóṣèlú ni Sunday Ìgbòho tó pariwo tó jẹ́ kí gbogbo àgbà ńlá ayé mọ tó ń ṣẹlẹ̀ kò ń ṣe olóṣèlú péyànjọ́ lóṣèlú ẹ má tiẹ̀ jẹ́ ká gbé yẹn wọ inú ìrìn àjò yìí ọ̀rọ̀ yìí ò máa yé mi abẹ ìyá a fi ohun tó wà láyé àti ọ̀run a fi bẹ màmá pé màmá ihun táwa ń bá àwọn world media jà sí ẹ fún àwa ṣe ẹ jẹ́ káwa rí ṣe àwa home base ẹ jẹ́ ká mú èèyàn àti bàbá ká ṣẹ́tù ní. ìyákọ̀ makọ́makọ́ lóye é kàn ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ bá rú ọ̀rọ̀ mi bí ọ̀rọ̀ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ òpònú mo gbà fún yín ṣùgbọ́n màkànmákan ní ó ń bọ̀ wá kò ní ẹni tẹ́ ẹ máa ṣẹ̀ tí ò ní dáríjì yìí ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣẹ̀ ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ ṣẹ̀ ẹni tẹ́ máa ṣẹ̀ tí ò ní forgive yín kò sí tí èèyàn fi ń bẹ èèyàn tá a fi bẹ màmá màmá yẹn kọ fún gbogbo wa dẹrùn nínú gúrùpù tí gbogbo àwa tá a jẹ́ home based media tá a wà èmi náà nìta jáde orúkọ tó kọ́kọ́ lẹ̀ mọ́ wa wọn náà ajá onítìrí á dẹ̀ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé àlàáfíà làwa wà fún àwa làwa ń lè àwa náà ń lé kiri tá a bá máa wí dàìwé ẹ̀yìn kan ẹ̀ ló lè níwá igbá ni ọdún kan ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe ìdílé tí mo gbé ẹ̀yìn kan ṣe ń kọ èmi ò tiẹ̀ I don't have any evidence about that ìyá ń ṣiṣẹ́ Yorùbá nation làwa ń gbọ́ bó tẹ̀ jẹ́ pé àfojú èmi ò rí